olólùfẹ́ Agogo Ayọ̀ a tún ti wà ní abala ìròyìn báyìí lórí ètò ètò Agogo Ayọ̀ èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ ẹ kọ́kọ́ gbọ́ kókó oníròyìn fún tòní. Tòkè Mákínwá fẹ́ wọnú iléeṣẹ́ sinimá mo ti ṣe àìṣòdodo pẹ̀lú ọ̀rẹ́kùnrin mi kan rí Dayọ̀ Amusa ló sọ bẹ́ẹ̀ Doris Simeon wọ̀ọ́yà àjà pẹ̀lú Stella Damasus ẹ nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ti rí kà wípé sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àti móhùnmáwòrán ní Tókè Mákinwá kò ní pẹ́ di òṣèrébìnrin ní kété tó bá ti rí ìwé ìtàn tó dára gbà oníròyìn orí ẹ̀rọ ayélujára náà tó ṣe ìgbéyàwó láìpẹ́ yìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú iléeṣẹ́ Nollywood ló ti ń pe òun fún eré sinimá ṣùgbọ́n òun ò tí ì jẹ́ ìpè wọn nítorí wípé òun dúró de ìtàn tó dára ni Tókè wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun ò jẹ́ wọnú iṣẹ́ orin kíkọ lọ o nítorí pé tájá tẹran ló ti ń kọrin lórílẹ̀‐èdè nàìjíríà báyìí. Dayọ̀ Amusa tó jẹ́ òṣèrébìnrin àti agbéréjáde lórílẹ̀‐èdè nàìjíríà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun náà ti ṣe àìṣòdodo pẹ̀lú ọ̀rẹ́kùnrin òun kan rí ó ṣàlàyé pé òun ṣe eléyìí nígbà tí òun rí wípé kò fi òtítọ́ inú bá òun lò pọ̀ àti pé gbogbo ohun tó sọ fún òun nípa ara rẹ̀ jẹ́ irọ́ tó kọjá òótọ́ ó ní níṣe ni òun já a sílẹ̀ látinú ọkọ̀ òun wá láìwulẹ̀ sọ fún un rárá nítorí pé tí òun bá ti ṣe ìpinnu kípinnu kankan kò sí òmìmì kan tó lè mí. òṣèrébìnrin náà wá sọ pé bó tilẹ̀ jẹ́ wípé inú òun ò dùn sí ohun tóun ṣe ṣùgbọ́n ìran àwọn ọkùnrin ló ń ṣe àìṣòdodo àti wípé òun ò jẹ́ fi ọkọ òun sílẹ̀ tóun bá tilẹ̀ gbọ́ wípé ó bá ẹlòmíràn sùn níwọ̀n ìgbà tí òun ò bá ti fi ojú ara òun rí i òṣèrébìnrin iléeṣẹ́ Nollywood ni Doris Simeon tí a gbọ́ wípé ìgbéyàwó rẹ̀ tó forí sọgi kò ṣẹ̀yìn òṣèrébìnrin akẹgbẹ́ rẹ̀ Stella Damasus tí tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú ìyá ọlọ́mọ méjì yìí tó ń gbé pẹ̀lú ọkọ Doris àná Daniel Ademinokan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìwádìí fi hàn wípé Doris kò fi ìgbà kan dẹ́kun dídá Stella lẹ́bi fún gbígba ọkọ mọ́ òun lọ́wọ́ àti mímú ọmọ rẹ̀ ọkùnrin tó ń gbé pẹ̀lú bàbá rẹ̀ sábẹ́ a ó rántí wípé gbogbo orúkèrúdò yìí bẹ̀rẹ̀ nígbà tí Stella àti Daniel bẹ̀rẹ̀ sí ní ṣòwò papọ̀ tó sì mú kí Daniel kó lọ sílùú Àbújá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jẹ jáde látàrí ìṣẹ̀lẹ̀ náà níbi tí Daniel náà ti fi ẹ̀sùn kan Doris wípé níṣe ló ń bá oríṣiríṣi àwọn ọkùnrin sùn káàkiri àti wá gbọ́ pé Doris ti pinnu láti wọnú ṣòkòtò kan náà pẹ̀lú Stella kó bàa lè gba ọkọ àti ọmọ rẹ̀ padà sì jẹ́jẹ́ láti fi ojú Stella Damasus rí màbo níbikíbi tóun bá ti bá a pàdé èyí ni òpin ìròyìn fún tòní ẹgbẹ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i Tòkè Mákinwá fẹ́ wọnú iléeṣẹ́ sinimá mo ti ṣe àìṣòdodo pẹ̀lú ọ̀rẹ́kùnrin mi kan rí Dayọ̀ Amusa ló sọ bẹ́ẹ̀ Doris Simeon wọ̀yá àjà pẹ̀lú Stella Damasus